إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار وقال فون ولون أترى الكاتب òun aṣíwájú wa anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kí ó mú sàgbà ọpẹ́ wa kí ó sì gba ìyìn wa ọlọ́run bá èyí tí a dá ọpẹ́ fún òun lọ́ba tí ó tún jẹ́ ọ̀rọ̀rùn fún wa láti tún rí ẹ̀yìn rọmọdọ́nà báyìí ní nǹkan bí oṣù kan sẹ́yìn gbogbo wa à ń palẹ̀ mọ́ fún ramadan inú wa ń dùn ara wa ń yá nípa pé oṣù dùnú oṣù oríire oṣù àforíjìn òfẹ́ wọlé tọ̀ wá ọlọ́wọ́n ni ọba wa láyé kó bá wa láyé ẹnì kọ̀ọ̀kan wa a sì gbìyànjú lọ́lọ́kan ọ̀jọ̀ kan ṣe tọjọ ọ̀rọ̀ yẹn àmójútó àwọn tó jẹ náà bílẹ àmójútó àbí ọlọ́run ọba kọmọsà gba gbogbo ẹ níjọsìn fún wa ọlọ́àjọ kan ṣoṣo rẹ kọmọdà lu aláyà rọmọdánà ti wá lọ báyìí àwọn nǹkan wo ló tún kù fún wa tó yẹ ká mójútó máa dà bákì àbáàdà rọmọdán kí ni àwọn nǹkan tó ṣe kókò lẹ́yìn rọmọdán tó yẹ pé èmi àti yín ta tún gbọdọ̀ mójútó nínú ramadan gbogbo wa agbìyànjú ààrẹ ni tó mójútó nu rẹ̀ wákàtí márààrún rẹ̀ ọ̀já ìǹkì bí ṣe ń kí bẹ́ẹ̀ ni tó ń kí náà fílà rẹ̀ èyí tó síwájú ni àbẹ́yìí tó wà lẹ́yìn kọ́dà àtúnrẹ́ ni èèyàn tó ṣe pé tàràwì tí àfi kí gbogbo ọgbọ̀n tá àfi kí gbogbo irun ọgbọ̀n rọmọdánà tó fi pé tàràwì èrè ọ̀já ààrẹ ni tó fi rọ́ sílẹ̀ ààrẹ ni tó fi oríṣiríṣi àwọn ẹ̀sẹ̀ tó fi sílẹ̀ tí ọ̀dà lásìkò rọmọdánà yìí ìjẹ́ tí bá lọ sọ́yẹ́ ká sáwọn nǹkan yìí ni ìyẹn tí rọmọdánà bá tán sáwọn nǹkan tá a ti filẹ̀ níbàjẹ́ sọyẹ ká tó padà síbẹ̀ àbáwọn nǹkan tó ṣe pé ọjọ́ ran èèyàn tá a mójútó àbáwọn iṣẹ́ àṣegbọ́dẹ tá a mójútó sọyẹ ká filẹ̀ èsì ni pé kò yẹ bẹ́ẹ̀ kò sì tọ́ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba tó sòfin fún wa tó sì gbé ìsìláàmù kalẹ̀ fún wa kò ní kí islam inú àwẹ̀ nìkan láàmà sí kò sọ pé àwọn òfin wọn inú rọmọdánà nìkan láàmà mójútó ọlọ́wọ́n bá aláwọ̀ sọ bẹ́ẹ̀ làwọn àfa àwọn àwọn bàbá wa fi máa ń pa lórin wọn máa ń kọ́ lórin fún wa pé rọmọdánà ti lọ wákàtí márùn-ún ọ̀lọ́bì kankan o wákàtí márààrún ọlọ́bì kankan o irun dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wá àwọn aṣẹ́ olóore dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wá mo fẹ́ tọ́lọ́hún ọba odìdẹ́dọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wọ ká mójútó àwọn mo fẹ́ yìn fẹ́ tọ́lọ́hún ọba láà kẹ́nìkọ̀ọ̀kan wá kárí ká jìnnà sí i nínú àwọn nǹkan tí ó jẹ́ àmà pé àwọn ọ̀ràn èèyàn kọ̀ mọ́ lérí ọ̀rọ̀ rọ̀mọ̀dọ́nà nìkan àwọn tọ́jú ọ̀ràn èèyàn pọ̀ tá a gbọ́dọ̀ mójútó lẹ́yìn rọ̀mọ̀dọ́ orílẹ̀ nínú ẹgbà wa alìmáàmù muslim rahimahullah gẹ́gẹ́ bí afáwa abu ayyub al-ansar bó sì bá wa mú wá látẹnu anabiwa muhammad sallallahu alayhi wa sallam. قل جاء رجل إلى النبي صلى الله عليه وسلم ولا ركني كان أواسبتي النبي الله وبوا فقال هو صفى النبي الله كي دلني على عمل أعمله tọ́mi sọ́nà tọ́ka mi ṣiṣẹ́ kan tó sì pé ń máa iṣẹ́ yìí ti ń bá ṣe yùdní ní minalijanna wa yorùbá ní minanari ti ń bá ṣàwọn iṣẹ́ yìí yóò sọmi mọ́ àlìjánná yóò sọmi dọ́mọ àlìjánná àwọn iṣẹ́ yìí sì ní tí ń bá ṣe yóò gbé jìnnà sí iná ọlọ́run ọba àlá ìdí ànábì tọ́ka mi sí àwọn iṣẹ́ náà fọ́kọ́ ànábì wa dáhùn pé àwọn ẹsẹ tó máa mójútó tí ó jọ ọjọ́ máa lè jẹ́ náà tí ó sì gbé ọ̀jìnà sí náà òun náà ni pé táàbùdó wà láà tó ṣèlè kébé he ṣẹ̀yà. wàá máa sin ọlọ́run ni o wàá máa jọ́sìn fọlọ́run ọba ni o ó sì ní dàn kankan pọ̀ mọ́lọ́run ọba bó ṣe lè wù kọ́ máa ó sì ní mú ọrọ̀ púpẹ̀ lọ́wọ́ ọba àláà tó bá ń se eléyìí nínú àwọn sẹ́tí ó gbé ọ wà lè jẹ́nà ni ló fi já sí pé ní àádọ́mùlùwàjìbáàtì ìndọ̀lá àádọ́mùlùmọ̀àmùráàtì ìndọ̀lá òun náà ni ìmọ̀-sìn ọlọ́run ìmọ̀-sìn ọlọ́run nítọ́ gajù nínú tọ́lọ́run ọba pàṣẹ rẹ̀ láyé òun náà ni èmi nìkan ní kẹ́ẹ̀sìn èmi nìkan ni kẹ́ẹ̀sìn èmi nìkan ni kẹ́ẹ̀jọ́sìn fún èyí tó sì tóbi jù nínú tọ́lọ̀wọ́n ọba tọkọ̀ fún abẹ́kámádé bẹ́ẹ̀ tá a bá ń sọ pé àwọn alimuharraman èyí tó tóbi jù nínú àwọn tọ́lọ̀wọ́n kọ̀ fún wa òun náà ní kámẹ́sẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́wọ́n bá dá jẹ́mọ́ mùsùlùmí ẹ̀já mójútó ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ìsìn mẹ́pàkàkọ̀ mọ́lọ́wọ́n bá dá eléyìí ni ó jọ àdọ́mọ àlìjánná o rọmọdánà ti lọ nísìnyí ìsìn ọlọ́wọ́n ọba lọ́kàn soso lóhun nìkan láláì pa nǹkan kan pọ̀ mọ́ eléyìí ọlọ́bì kankan o eléyìí ọlọ́bì kankan o àmọ́ ẹ̀sìn ni àtàyà tí ìnàlẹ̀yẹ̀kẹ́ títí tí ikú òfin wa bá wa ni ká ọlọ́wọ́n ọmọ ṣe rọrùn fún wa láti mójútó àárín ìṣe ọlọ́run ọba tó tẹ̀síwájú ó ní wọ́n tún kí mo sọ́ láàtà ó ní nínú iṣẹ́ tí ó mú wà lìjẹ́ náà òun ni kọ́ ọmọ kírun wákàtí mara kọ́ ọmọ mójútó ìrún wákàtí mara àrùn yìí lẹ́yìn ká gbọ́ lọ́hùn gbọ́ ká gbọ́ lọ́hùn ọba gbọ́ àti gbogbo ẹka ẹka àgbàgbọ́ yòókù nínú gbogbo àwọn iṣẹ́ ìjọsìn yòókù ìrún wákàtí márààrún ló borí o òun ló lágbára jùlọ o anabi fi ń sọ fún wa pé asọ́láàtò asọ́láàtò nígbà tá anabi ọkù nínú àárẹ̀ tó ṣe é káyìn tá anabi ń dákú anabi wọn ń sọ fáwọn èèyàn tó bá tají láti fi ìdákú tó ṣẹlẹ̀ sí yìí a máa sọ fáwọn èèyàn pé kí ni asọ́láàtò asọ́láàtò ìrún dọwọ́ yín o ló fi jẹ́ sí pé ní irun ìtànsọ yìí òun la kọ́kọ́ ṣẹ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀ wò níjọ́ gbẹdàlì kìámà níjọ́ tá a bá ti fèèlì níbi irun kámà pé kẹ́ni a lè paasi bí yòókù ló fi jẹ́ sí pé ní irun dọ́wọ́ wa ká mójútó ojúṣe ọlọ́wọ́n ọba ó tún tẹ̀síwájú ó ní wàtú ti zakata wàtú ti zakata tó máa yọ saka máa yọ sàká máa mójútó sàká rẹ tọ́lọ̀ ń bá sọ̀wọ́ fún ọ mójútó sàká rẹ ìyọnu owó rẹ kó fi fọ owó rẹ mọ́ lára àwọn iṣẹ́ olóore èyí tí ó mú ọ jìnnà sínú ọlọ́run ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn iṣẹ́ olóore abu ayyub al-ansari tọgbà àdìsí yìí wá ó ní falama adìbàrọ̀ rọ́jòl nígbà tí arákùnrin yìí tọ́pẹ́ ìdàkó lọ́dọ̀ anábíwá muhammad sọlọ́lá àlẹ́wọ̀sálà kọ́ọ̀là ó lànàbí sọ pé ìntàmẹ́sàkàbìmẹ̀ omirabe dẹ́kàlà nìjànà tárakùnrin yìí tó bá mójútó ní tí mo sọ fún un yìí àti ntọ́lọ́wọ́n ọba aláàtúnṣe lọ́rùn ẹ̀yàn lé e lérí tó bá mójútó olójú méjèèjì dẹ́kàlà nìjànà yọ̀ wà nìjànà kò sẹ́ni tó ní wà nìjànà lóbi já pé ní rọmọdọ́nà nìkan kọ́ lèèyàn fi ń dọmọ àlìjánà àwọn sí olórí pọ̀ lọ tọ́jú àwọn ọ̀ràn yẹn òun náà lásọ yìí lè ká kírun káyọ̀ sàká ká lọ sí hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn tá a mójútó ká jìnnà sáwọn nǹkan tó jẹ́ kẹ́ni tó jẹ́ ìwọ̀ irọ́ àti fílẹ̀ nu rọmọdọ́nà ẹ̀ má já padà síbẹ̀ lọ. jàǹbá ìwà kìí ta àti pílẹ̀ lásìkò rọmọdọ́nà ẹ má tó jẹ́ padà síbẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan yìí ti máa ń baṣẹ́ rí mọ́ yẹn jẹ́ ti máa ń bà jẹ́ fún yẹn ní ẹ̀jẹ̀ ká jìnnà sí i. jẹ̀mọ́ mùsùlùmí lára ń tá gbọ́dọ̀ mójútó òun náà ni al'amuru bil ma'aruf wà náà yìí alìlẹ̀ munkar kárí pékè ni a máa pàṣẹ dáadáa a sì máa kọ̀ fáwọn èèyàn kọ́mọ̀ jẹ́ pé nínú àwẹ̀ nìkan làágbègbè àwa àti jáde táwọn ìbá ti lọ báyìí àtúntì dákẹ́nu ìpàṣẹ dáadáa ìkọ̀bàjẹ́ fáwọn èèyàn kìí sàfá nìkan ni wọ́n sì lọ́ràn èèyàn lélẹ́rí gbogbo àwa náà tó sì pa ń gbọ́wọ́ àti náà ni àwa náà gbọ́dọ̀ sí bá a ṣe lágbára mọ́ a sì wá sí a pàṣẹ dáadáa fáwọn ìyàwó wa a pa fáwọn ọmọ wa a kọ̀bàjẹ́ fún wọn ọlọ́wọ́ bá ń retí eléyìí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ má jẹ́ ọjọ́ pé inú àwẹ̀ nìkan tá a ti ṣiṣẹ́ olóore tá a ṣe àwọn obìnrin wa lójú kòkòrò pé kí wọ́n ṣe dáadáa kó wá já sí pé nígbà tí àwẹ̀ bá lọ tán à ní sọ ilé yìí mọ́ ẹ má jẹ́ ọjọ́ ṣe lọ yìí náà gbogbo dáadáa ìbàjẹ́ ìjà máa kọ́ fáwọn èèyàn kọ́lọ́wọ́n subhanahu wa ta'ala kó já wọn kan ìkọ̀rọ̀ fún wa ọwọ́ ajásí pé ní ká gba àwẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ rọmọdọ́nà ká gba aláyé kọlọ́mọba kọmọ́sá síbẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد ọpẹ́ ni fún ọlọ́run ìkẹ́ àti ìgẹ̀ kí ọmọ bá nàbíwá muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ìtọ́yẹ káfún mójútó lẹ́yìn ramadan òun náà ni kọ̀dọ̀ ramadan gbogbo àwa tá a jẹ àwẹ̀ ramadan lásìkò ramadan bóyá wà tọ́rẹ̀ ni àbáwọ̀ tá a travel tá a ti lé tó sì pé àìsínlé wa yìí ló mú àfàwẹ̀ sílẹ̀ àbáwọ̀ obìnrin tó sì pé ó ti wà nínú ìṣe tiwa ni pé ọgọ́rọ̀ wa ní dandan ni pé ká fi ọjọ́ kan àbọ̀jọ́ méjì àbọ̀jọ́ mélòó kan lẹ̀ nínú ramadan lára ń tọ́jọ́ rẹ̀ yẹn fún wa lẹ́yìn ramadan òun náà ni ká dáwọ̀ yìí padà ọlọ́ni fa ìdàtún mi ní ajá mi kó kàrọ̀ ọlọ́ni láwọn ọjọ́ tó kù lẹ̀ ẹ̀sùn kárẹ̀ ẹ̀dá àwẹ̀ yí padà nínú àwọn ọjọ́ yìí tó túmọ̀ sí pé dandan ni fún wa òǹkà ọjọ́ tó bá rí pé ọ̀fi gbà àwẹ̀ méjì lọ gbà ní mẹ́ta lọ gbà ní pẹ̀lú pé o ní ẹ̀skíùsì lọ́dọ̀ ọlọ́run dandan ni fún ọkọ̀ dá padà lẹ́yìn rọmọdọ́rùn dandan eléyìí agbọ̀dọ̀ mójútó kọ́kọ́ rán ìyàwó rẹ̀ létí kí àwọn náà rán ọkọ létí kára àwọn ọmọ wa létí pé àwẹ̀tọ́ jẹ́ nígbàtí ramadan ń bẹ tó láǹfààní àti gbà wá dá padà báyìí o ìdáwẹ̀ yí padà nínú àwọn ẹ̀kọ́ èyí tó so mọ ń bẹnú ẹ̀sìn nípa pé bíyàn bá láǹfààní àti dá padà ní kíákíá kò sí tó burú láti lọ lára torí pé ẹlòmíín ni ó sì é ṣe kọ́mọ́ rọrùn fún kọ́ àwẹ̀ yí padà nínú oṣù tọ́tẹ̀lé rọmọdọ́n àbóṣù tọ́tẹ̀lé àbí tọ́tẹ̀lé kọjá pé lẹ́yìn bí oṣù mẹ́fà ni ó tó ní ẹ ní ààyè láti dá a padà eléyìí kò sí tọ́tàkó eléyìí nínú ẹ̀sìn wa torí pé orin nínú àdéṣìyá wa aisha rọ́dí allahu ta'ala anha ó ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ oníkàánì aláyẹ sọ́wọ́mù mínà ramadan fama asitẹ̀síhu ani akadéyahu ilà fi ṣàwálìn olóhùn òun a máa jẹ àwẹ ramadan kìí sì sábà rọrùn fóun láti tètè dá a padà àyàfi nínú oṣù ṣàwálì nìkan òun máa ṣe kẹ́ni òun máa rọrùn fóun láti dá a padà oṣù ṣàwálì yìí òun náà ni oṣù tó ṣe pé ààrì kó tó di pé ramadan dé fi ṣàbáni asọ́fúnla oṣù ṣàbáni oṣù ṣàbáni yìí òun láàrì síwájú kó tó di pé kíni kí ramadan tó dé tó túmọ̀ sí pé láàrin oṣù kan tá lò tá fi bọ́ sínú ramadan àsìkò yìí nìyá yìí máa ń dáwẹ̀ yìí padà ó ní kí n rọrùn fóun nítorí pé máa mójútó ànábìwá muhammad sallallahu alaihi wa sallam òun máa ń sọ kídìmá rẹ̀ eléyìí ò jẹ́ kọ́rọ̀ rò fóun ní gbogbo oṣù mẹ́wàá yòókù láti dá òye padà àfi nínú oṣù ṣàbáàní yìí nìkan. tọ́ nítorí wàá mú ya wa aisha sí báyìí kí ànábì ó ṣe àjàsà rẹ̀ fún kọ́dákẹ́ lérí ẹ̀ kọ́mọ sọ̀rọ̀ àjẹsí pé ní tá a bá róbìnrin kan tó ṣe pé àbọ́kùnrin kan tó jẹ rọmọdọ́n tí ọ̀wá gbà tó fi dàsìkò yẹn tó wá pé gbà yẹn lọ fẹ gbà á ní bu torí pé ìyá wa ní tọ́jẹ́ ìyá wa nínú ẹ̀sìn òun ló sì ń kàyé. bó jẹ́ ìjà sí pé ní kásì alukọ̀dá wo kásì ti dá wa padà òun fi ń lóore fún wa. ọlọ́ni wòlé na wọ́n láha sàbíkó mùmínú ní yẹn àwọn ẹsẹ dáadáa wọn máa ń sáré tara lọ sí wọn máa ń salápá tètè lọ síbẹ̀ níbi iṣẹ́ dáadáa lẹ́sìn rí kí wọ́n ti máa gbáwájú torí ẹni pé ìtọ́ dájú fún mi àti yín ni pé rọmọdọ́nà tá a jẹ nínú ojúṣe wa ká tètè dá a padà pàápàá jùlọ ikú lè dé kótó dọdún tí ń bọ̀ ikú lè dé kótó dọdún tí ń bọ̀ kọ́ńbà wàá jásí pé ẹni tí ó gbé rọmọdọ́nà sọ́rùn lọ láàlọ́ jẹ́ ló jẹ́ sí pé èyí tó dáàjò fún wa ká sì ti gbìyànjú ká dá àwẹ̀ bá jẹ́ nínú rọmọdọ́nà ká dá padà ìmọ̀ wa ṣẹlẹ̀ sẹ́lòmíì tó sì pé rọmọdọ́nà ọdún mi ó dé kò tiẹ̀ ní ti ìdásọdún tó lọ padà kí ni irú ẹni báyìí ń sìn tó bá jẹ́ pé irú ẹni yìí máa mọ̀ láti mọ́ gbà á ni kí èsì pé ó ní ẹskíùsì kan lọ́dọ̀ ọlọ́run ọba tí rọmọdánà mi fi dé bá irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ kó yà tọ́ra kó díje lọ́dọ̀ ọlọ́run àmọ́ tí rọmọdánà bá lọ yọ dá ti rọmọdánà ọdún tó lọ yẹn yọ dá padà lẹ́yìn rọmọdánà ọdún yìí tó bá jẹ́ pẹ́ni tó ti pé ó ní ẹ́síìsì lọ́dọ̀ ọlọ́run ọba ni kò sí wàhálà fún rárá lápèjúwe ẹni tó ti rẹ̀ láti rọmọdánà ọdún tó lọ tó fi di rọmọdánà ọdún yìí irú ẹni bẹ́ẹ̀ kò rọrùn fún láti rí àwẹ̀ yìí dá padà tó túmọ̀ sí pé tó bá títọ́dún yìí bá wọlé bá a kó ṣe wọlé bá a yìí àlèkèrò ẹni bẹ́ẹ̀ lẹ́lẹ́sẹ̀ àbáṣẹ́ ọ̀kọ̀dá ọ̀nà bá lọ kọ́dá òye padà ọlọ́wọ́ gbà ní ìjọsìn nínú àwọn ojúṣe àbáwọn nǹkan tó yẹ ká tó mójútó ó ti ẹ̀jẹ̀ sí pé ní eléyìí sọ̀rọ̀ ẹ̀yàn iṣẹ́ tó yẹ ká ṣe táàfì ìgbàláàdá ni olùrọ̀ anábìwá muhammad sọ́dọ̀lá àwàlẹ̀ wòsànlá tó sọ fún wa pé gẹ́gẹ́ bí àpáwà abu ayub alhansor kò sì gbà wá kò sì wà nínú tìrìmẹ́sì àti tíra àfáwa alìmọ́mù àbúdá olùrọ̀kìmọ̀ ọlọ́ nípa pé ànábì sọ pé máa ń sọ ọmọ rọmọdọ́ọ̀nà ẹnikẹ́ni tọ́lọ̀mbá ni ó gba rọmọdọ́ọ̀nà tó bá gba rọmọdọ́ọ̀nà láyé tó mọ àtibá àhò sítàmìnà ṣàwọ́àlì tó wá lọ fi tó lọ fi mẹ́fà tẹ̀lé mí ń ṣàwọ́àlì nínú oṣù ṣàwọ́àlì yẹn ni pé tó mú mẹ́fà nínú sàwálì tó wá gbà kún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní tọ́ ẹ̀sìn tọ́lọ́wọ́n ọba tí ó sàn ni pé ọlọ́wọ́n sàn lẹ́sàn kásìyà mi dáàrí gẹ́gẹ́ bí ó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ó fi gbà wọ́n. wọ́n hasana tó aṣèrè amsaali ha ẹ̀ẹ́rí iṣẹ́ kan tí ẹ̀rọ adẹ̀sínú ẹ̀sìn wá yìí ọlọ́run ọbọ̀ fi san lẹ́ẹ̀sán ládámẹ́wàá ni ládámẹ́wàá ni ó fi gbà téèyàn bá ṣiṣẹ́ kan náà sìn ládámẹ́wàá lọ́lọ́run fi rọ́pò fún ọ wá rí lẹ́nu àdìsí afáwa tauban tánàbí sọ pé sọlọ́lá àlùwọ̀sọ̀lá pé téèyàn bá gbọ́ àwọn rọmọdọ́ọ̀nù àwọn rọmọdọ́ọ̀nù tó gbà yìí o tó gba táàtì tó pé àbótí ẹgbà twenty nine ọlọ́run ó fi fún un ládàá kọ́ gbàwé fún odidi oṣù mẹ́wàá ọgbà ó gbàwé fún odidi oṣù mẹ́wàá tọ́lọ́mù fi fún ládàá rẹ̀ torí pé àwọn ẹjọ́ kan ń ṣe déédéé ládá mẹ́wàá tá a bá wá sọ pé ten times thirty yóò máa ṣe déédéé oṣù mẹ́wàá oṣù mẹ́wàá anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó tún wá sọ nínú àdìsí sàlbáàni ìbákan náà nípa pé gẹ́gẹ́ bí sọ wọn sọ hí buhari anabi sọlá àlùwàsálà ni pé téèyàn bá tún wá gba mẹ́fà ní ṣàwálẹ̀ nínú oṣù ṣàwálẹ̀ gba mẹ́fà nù rẹ̀ anabi wa muhammad sọlá àlùwàsálà ó ní ọlọ́run ọgbọ́ òfin ládàá oṣù méjì ṣe é mọ̀ pé tá a bá ní ten times six kí ló máa jẹ́ yẹn oṣù méjì ni ó jẹ torí pé àwọn ẹjọ́ kan àgbàládá mẹ́wàá nù ẹ̀ mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́fà yóò mọ̀ ṣe déédéé oṣù méjì yọ ọmọ sí lédi oṣù méjì ló jẹ́ pé nínú oore àtàǹfààní tí ń bẹ fún kágbáàwẹ̀ mẹ́fà nínú ṣàwáàl lẹ́yìn rọmọdọ́n òun ni pé àgbà làdà káàdẹ́ kàṣíyàmù dáhàì àgbà làdà pé àti gbogbo ọjọ́ ayé wa àti gbà ìfọlọ́rọ̀ àlà àwọn ẹrú ọlọ́mọ ọba tòótọ́ tí wọ́n ń sojú kòkòrò nínú oore yìí ẹlòmíín sì bẹ̀rẹ̀ látijọ́ kẹta ọdún ẹlòmíì ti bẹ̀rẹ̀ látijọ́ kejì ọdún àlìjáná táwa ń wá làwọn náà ń wá oríire táwa ń wá làwọn náà ń wá àwa náà ní ẹjẹ́ àgbìyànjú bò ní òsì ní iyọ̀ wálẹ̀ táwa náà pàtísípéètì nínú sí olóore kọlọ̀ọ̀bà kọ́mọ́sà sí nírọ̀rùn wa káwa gbàwẹ̀ yìí nìyí kìí ṣe pé túláàsì ni fún wa kágbà tẹ̀léra wọn kìí ṣe túláàsì ni fún wa kágbà tẹ̀léra wọn kọ́dà rọmọdọ́nà tá a sọ lálàkọ́kọ́ náà pé ká gbà á nì kìí ṣe túláàsì bóyá rọmọdọ́nà tá a jẹ kìí túláàsì ká gbà àwọn náà tẹ̀léra wọn. bẹ́ẹ̀ náà ni àwẹ mẹ́fà tá a sọ yìí tó bá wù ọgbà kan lónìí tó bá lọ́sẹ̀ tó gbọ́ tó gbà kan ó bá tún wò tó gba méjì léra wọn kọ́ gba mẹ́ta léra wọn ní tó ṣàṣe pàtàkì ni pé kóṣù tí a wà nínú rẹ̀ yìí kó tó délẹ̀ kọ́ sábà náà ọjọ́ ọdún nìkan là lè gba àwẹ̀ yẹn torí gbogbo ẹni tó bá gba àwẹ̀ lọ́jọ́ ọdún irú ẹni bẹ́ẹ̀ ó ti sí ọlọ́run ọba ńlá àjẹsí pé ní first of shawwal nìkan là lè gba àwẹ̀ yẹn second rẹ̀ tí ó fi di twenty nine of shawwal àbí thirty of shawwal a lè gba àwẹ̀ yẹn tò ní àwọn ọjọ́ tó bá rọrùn fún wa eléyìí kò sí tọ́ta kó nínú ẹ̀sìn wa pé káwá gbà lọ́tọ̀ọ̀tọ̀ kágbọ̀ ní kátó sinmi lọ́la kátó gbọ̀tún la eléyìí kò sí tí ó tako nínú ẹ̀sìn tàbí wa muhammad sallọ́lá sallá tó mú wa fún wa. nínú tí a tó fẹ́ ṣàlàyé rẹ̀ lábẹ́ ọ̀rọ̀ yìí òun ni pé ara àwọn èèyàn tó ṣe pé wọ́n máa wò ó pé sáà lè gbà wẹ̀yìn lọ́jọ́ jimá àbá lè gbà torí pé àwọn ìbúra wa sallam onílà àtàkóso ìyá òun máa lè jó mọ́ àbísí yára mi ó ní ẹmọ́ mú ọjọ́ jimá ẹmọ́ mú ní ọjọ́ kàtẹ́sìkìrì tẹ́ẹ̀mù pámẹ́nẹ́ǹtì pé ẹ máa fi gbáwẹ̀ ẹmọ́ mú bẹ́ẹ̀ bákan náà ẹmọ́ mú òru jimá ní ọjọ́ kan pámẹ́nẹ́ǹtì nínú àwọn ọjọ́ tẹ́ẹ̀ máa fi kírun náà fílà lóru ẹmọ́ sí bẹ́ẹ̀ ẹni tó bá sí bẹ́ẹ̀ ọ ìyapa nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó sì ìyapa àlànà tó mú wá fún wa ló fi jẹ́ pé ní ó rinlẹ̀ nínú àdíìsì pé tá a bá fẹ́ gba àwẹ̀ lọ́jọ́ jimani kò sí tó burú tá a bá gbà síwájú rẹ̀ tá a sì tún gbọ́jọ́ jimani eléyìí ti kó wa kó nu tá a nàbí kọ́ fún wa oníjúmọ̀ lápẹ̀júwe káwá gba àná tí ń ṣe thursday kò sí tó burú ká fún gba òní náà àbí ká gba òní ká sì gba ọ̀la tí ń ṣe saturday kò sí tó burú ń bẹ́ẹ̀ anabiwa muhammadu sallallahu alaihi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín ti bá ń gbáwẹ̀ ọmọ da ọjọ́ jimá gbáwẹ̀ ìlà ayẹ sọ́ọ̀mọ̀ kọ́bùlá àyàfi tó bá gbáwẹ̀ síwájú ọjọ́ jimá àwọn èèyàn sọ́ọ̀mọ̀ bá ẹ̀dá àfọ́gbáwẹ̀ lẹ́yìn ọjọ́ jimá tó túmọ̀ sí pé tá a bá ti gbà síwájú ọjọ́ jimá tá a sì gbọ́jọ́ jimá mọ́ òsì tó burú bẹ́ẹ̀ àbá gbọ́jọ́ jimá a sì gba ọjọ́ kejì jimá mọ́ òsì tó burú bẹ́ẹ̀ eléyìí ti jọ wá kó nínú èyí tí ó jẹ́ ewu tá ànábi ilé wa fún sọ́lọ́lá àlùsọ́lá tàbá rẹ̀ ni tó jẹ́ pé òní lọ bẹ̀rẹ̀ àwọ̀ ẹ̀tì ẹ̀ tí ó sì lánìyàn àti gbà lọ́la bóyá ń lọ sóde lọ́la àbí ń tíráàbù lọ́la àbó ti wo pé a ah, lẹ́yìn tó ní kò rọrùn fún mi kí n gbà tọ́lá ẹ̀kọ́ kan ní ìmọ̀ àgbà ìwé ẹni bẹ́ẹ̀ kọ́ lọ já àwẹ̀ rẹ̀ lọ já ìtìǹgbà lọ́wọ́ nísìnyí torí pé èèwọ̀ ni ká dá ọjọ́ jímọ̀ bàtà anabi wa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà nínú àdéhùn ìyá wa ọmọ jòwèrè yàní jòwèrè yà nítorí àríta ìyàwó anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọmọ ni mòmìnì tó jẹ́ ìyá wa ìyá wa mòmìnì wọn ni dákàlà àléhà nàbí yìí sallallahu alaihi wa sallam ìyá wa mọ̀mìnì ni àyà anabi wọlé tó yá yìí níjọ anabi wa bá nulẹ̀ anabi wa bá tẹ́ ń gbà anabi wa bèrè lọ́dọ̀ rẹ̀ pé ìrẹ́ lágbájá ọmọ lágbájá asúmùtì ams ọ̀n gbàwẹ̀ lónìí jimá sọ́ọ̀ gbàwẹ̀ lánàá fọ́sdé ni kọ́ọ̀lọ́tìlá anábì ní yáyé ní ní ìgbàwẹ̀ lánàá ní ìgbàwẹ̀ lánàá anábì wá bèrè lọ́dọ̀ rẹ̀ sọ́lọ́lá àdùsọ́lá àtòlódì iná àǹtasó mi gádà sọ fẹ́ gbà lọ́la sọ gbà lọ́la sátọ̀dé yáyé ní ńlá lánàá yẹn máa gbà lọ́la anábì ní ìzànù àfùtẹ́rì lọ sínú lọ sí lọ jẹun ọ̀gbọ̀dọ̀ dá ọjọ́ jímà ọ̀gbọ̀dọ̀ dá àgbà gẹ́gẹ́ bí àwọn tó ní ìdílé ìjẹmà àwọn tá ń gbà rẹ̀ jímà lọ́wọ́ ní àsìkò tá a wà yìí tó jẹ́ pé ìkan nínú ààwẹ̀ mẹ́fà tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá sì wá lójú òkòrò òun là ń gbà tó bá jẹ́ pààbá gbà lánàá táàsì láníyàn láti gbà lọ́la tábà ti kérò tán lọ mú mi kọ̀ jẹun ètò ìṣèyún náà lọ́wọ́ gbà níjọsìn kọ́ ọmọ tán mi kọ́nà kò sí rọrùn fún láti bẹ̀rẹ̀ àwẹ̀ nínú ẹ̀ nínú àwọn nǹkan tí a tún máa ṣàlàyé òun ni pẹ́lú mi ọmọ sọ pé ẹ wọ́n ní a máa da ọjọ́ sátọ̀dé náà ká má da àgbà ẹ̀ ẹ́dì kó ti hàn ní àdéṣe yìí nípa pé tá a bá gba sátọ̀dé kò sí tó burú bẹ́ẹ̀ dà ṣé da àgbà àbí àlè da àgbà eléyìí náà tí àwọn olùmọ̀ máa ń pamọ́ra wọn lọ́wọ́ ni àmì clear jùlọ àdéṣe èyí ti ń gbé wá pé ká gba ọjọ́ jimá ká má gbàwé ọjọ́ ọjọ́ sátọ̀dẹ̀ ká má gbàwé sátọ̀dẹ̀ àdéṣì tó gbé wá ni ọgọrọ àwọn olùmọ̀ ni wọ́n sọ pé àdéṣì yóò ní àlàáfíà bó tilẹ̀ jẹ́ parí apá kan náà wọn tí wọ́n jẹ́ òní mímọ̀ tí wọ́n sọ pé àdéṣì gẹ́gẹ́ ó lálàáfíà torí àti pé èyí tó clear jùlọ òun ni pé ọjọ́ sátọ̀dẹ̀ alìgbàwé ní ọjọ́ yẹn kọ́lá àlè dá àwẹ̀ ọjọ́ yẹn alìdàgbà kọ́lọ́ba kọ́mọ́sàgbà gbogbo ìjọsìn wa gbogbo àwẹ̀ tá a gbà gbogbo iṣẹ́ lóore ìdá ṣe nínú oṣù ramadan ọlọ́ba kọ́ mọ́sàdùbà fún wa ọlọ́jọ́ kò sọ ọlọ́ba dá ọlọ́jọ́ kò sọ ọlọ́ba dá kó wa máa ṣe àwọn ẹsẹ̀ olóore kó máa ṣe nírọ̀rùn fún wa látàsùkọ yìí lọ ìsáré kìí àmọ́ òfin dé títí ẹnì kọ̀ọ̀kan wa táàfì lọ bọ́ ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala àbí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala fún àwọn olórí wa ọlọ́mọsàbà tún tún wọ́n sí látòlú ọlọ́wọ́ ọba náà kó wá tún gbogbo àwa tá a jọmọ nàìjíríà papọ̀ kó tún wa náà ṣe wapọ̀ kó yọ àbùsí kò nú ọ̀rọ̀ wa látòlú ọlọ́wọ́ ọba náà subhanahu wa ta'ala wa bihamdik ashadu allah ilaha illa anta astaghfiruka wa